الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات والصلاة والسلام على رسول الله الذي قال في حديثه ما أنزل الله داء إلا أنزل له شفاء علمه من علمه وجهله من جهله وعلى آله وأصحابه وعلى من يتابعهم بإحسان إلى يوم القيامة أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فعلون أتولى عليكم كيولون أتولى رفع النبي صلى الله عليه وآله وسلم أمر عليه النبي وصحابة ري àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbí mú wá bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò tí ó ń dé sí etígbọ̀ wa tí àkórí rẹ̀ ń jẹ́ reviving the ummah half hour tí í ṣe ìtanijí fún al-ummah ọlọ́gbọ̀n ìṣẹ́jú tí àwọn ọmọ ìyá wa kan ní Ìjẹ̀bú Òde ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọlọmọsà ìbáni fún wọn ní rẹ̀ ọ̀làlá ilà ilàlá tí àwọn afáwa fadilatu sheikh Sulaiman Muhammad al-Awwal àgbà fún wa ní masalasi ńlá yàrá bóríjà bákan náà masalasi ńlá ní Green Mosque ní Gbági tí wọ́n bá ní tẹ̀síwájú nípa àkòrí tó ní bá ṣe pẹ̀lú bí ànábì sallallahu alaihi wa sallam bí ó ṣe ṣe ìwòsàn àti àwọn nǹkan míì náà tí wọ́n ń yà sí ìyàsọ́n lórí rẹ̀ lórí tó ní bá ṣe pẹ̀lú ìlera abẹ́lọ́hùn subhanahu wa ta'ala àjíǹde ara wa kọ́lọ́njì ọmọ jẹ́ àwọn náà fúnra wọn kọ́lọ́njì wọn mọ̀ bẹ́ dáadáa lórí àlàáfíà dáadáa kò wọlé la ilaha illallah àmọ́ ìyá tí wọ́n ṣe onígbọ̀wọ́ náà kọ́lọ́wọ́ sọ wọn lẹ́sàn rẹ̀ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقلنا فلان باتو سوان المسلمين الحمد لله أتون ترى لكم كلات غرفان النبي صلى الله عليه وسلم الله عليه وسلم أتون ترى Allah bá ní sàlékún kí ànábì wa o bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará àti àwọn sọ̀hábà rẹ̀ dákun kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àlìkíyàmà ẹ̀rọ ìyànú ẹ̀sìn atún fi àsìkò yìí tọrọ àdúrà wa àlàyé ikisi ibi nǹkan mẹ́wàá kan tá à ń sọ fún wa pé nǹkan mẹ́wàá wá kéèyàn máa mú mọ́ra ààrẹ ló ná ní tí ọ̀dà òní ọ̀fà sára àwọn afá apá kéèsì wá sílé yìí kó tó di pé a tún mọ́ wá lọ bí àtìbù nàbàwí gangan tó jẹ́ ojúlówó wa à ń fáwọn lè mọ̀kọ́dímà ọ̀rọ̀ àkọ́sọ kí n tá a fẹ́ sọ kó lè tètè clear sí tó lórí tẹlẹmù wa àwọn àfáà ní alẹ́ àṣà òlẹ̀tì yúdí àṣà òlẹ̀tì yúdí inṣìbáṣùhá wọ́n mú dàfà àtúwà àṣàrọ̀ àwọn nǹkan tí ọjọ́ pé mímọ amúmọ́ra rẹ̀ kí wọ́n mẹ́jọ òbóde a ìmọ̀ dàrà láàmú kájọ ọ̀ka mú lọ́wọ́ mẹ́wàá ni àkọ́kọ́ àdám ìdáhájà tẹ́jẹ̀ bá ti di wípé ó wúra nípa pé nǹkan kọ́bì kan lára tẹ́jẹ̀ fẹ́ bóde tí àwọn afọwọ́ tẹ̀ mábẹ̀ tí ìfihàn kan mú mọ́lẹ̀ ó kù díẹ̀ káàtó ọ̀nà tá a lè gbà da ń bẹ ṣùgbọ́n ọ̀nà sáré máa dì í gba múṣe nǹkan kan yìí ọgbà sùúrù bákan náà téèyàn bá sì bùkátà sí kọ́fẹ̀jẹ̀ ẹlẹ̀ bí ọ̀fẹ̀jẹ̀ ẹlẹ̀ náà yóò máa dà láàmú nínú ara wàlìmánì ìdá tàbá yàgọ̀ bákan náà sì ni omi tọ́lọ̀ ń dá sí ọkùnrin la àtomi tọ́lọ̀ ń dá sí obìnrin la tí omi ìmọ̀rin ó ń kálukú ní jákìn tá à ń pè ní àtọ̀ ìdá àtàbá yíyàgọ̀ tó bá ti di wípé ó ti kún sí ara kọjá bó ṣe yẹ ìmọ̀ amúmọ́ra rẹ̀ àárẹ̀ òní máa ń dà sí ara ọlọ́run dákun gbogbo àwọn tí wọn ò tí ì lè ṣètò àlóbìnrin lé fún wàhálà kan sí kejì ń pa pé kí láì máa tọ́jú wọn ọlọ́run sì bá ní bùn láti rí o àmín wọ́n lájọ kún sí bá ní bùn láti rí o gbogbo àwọn tí wọ́n ti lóbi ńlé náà ẹ mọ́tò wọn náà láti rí o wọ́n lájọ kún sọ rẹ dákun ṣàánú o dákun ṣàánú o. wàlìbá bákan náà ẹni tí ọkọ rẹ̀ kú lójijì tó sì ń bùkátà àti lọ́kọ padà gẹ́gẹ́ bí ntọ́lọ́ ń dá sára ọlọ́run dákun bá ní sọ̀rọ̀ tiẹ̀ náà bá ní ṣe ń jẹ́jẹ́ o dákun bá ní sọ̀rọ̀ tiẹ̀ náà ń jẹ́jẹ́ o ẹni tí pé àdéhùn kẹsí kejì níyàwó òfìsí ládẹ tiẹ̀ náà mà ọlọ́run dákun bá ní foríjì bá ní sọ̀rọ̀ náà jẹ́jẹ́ o gbogbo tíṣà máa ń mú kéèyàn ọmọ mú nǹkan báyìí mára àárẹ̀ ńlá ni ọlọ́run dákun là wà ń bẹ́ o gbogbo àwa tí àwa ti lóbi ńlé náà tá à ń bí ọkọ ojú á máa rí wọn tọ́jú lọ́nà tó gbà yọ̀nù sí wa dákun ṣàánú wa o àdánwò tí ì dé tó fi di wípé wọn ò ní àwọn ilé àṣà wọn ti àfa àfọ̀nà náà ló pinlẹ̀ pọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ bí wọn mẹ́tẹ̀ẹ̀ta sì bí méjì ní bí kan náà sì ni àfa ló pín àlẹ́ wípé bóyá ẹ fi mọ́ jàlábù sí o. wọ́n fún yín lọ lílé. mo fẹ́ wò pé kẹ́ ẹ lọ lé yín fúngbà díẹ̀ ọlọ́run dákun ìyàwó bẹ mẹ́jọ ọba wa o. àdánwò tí máa báyàn tẹ́lẹ̀ ó ti máa wá káàkiri látẹ̀yìn ṣáì ńgbọ̀ bá di bí aago kan àbọ̀ lóru wọ́n á rí ẹsẹ̀ rẹ̀ làbí àga pẹ̀lú torchlight àbúbi ẹ̀sásírè lórí kíni ń sá lórí bẹ́ẹ̀dì ọlọ́run dákun má jẹ́ àlùgbàdì ibú o àdánwò tí yóò fi dé tí wọ́n fi sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run má jẹ́ ọ̀bẹ́ni kọ̀ọ̀kan wá o dákun ṣàánú wá o. ìmáàmù nǹkan ìmára àdánwò ni wàlìbáwò kéèyàn ọmọ mú ìtọ̀ mọ́ra ara àwọn tí fàárẹ̀ sára ni wàlùgọ́ ìgbọ̀nsẹ̀ kéèyàn ọmọ mú náà mọ́ra ara tí máa ń fa àárẹ̀ ara ni wàríẹ̀ kéèyàn ọmọ mú só mọ́ra ẹ̀dá kò ó lè wá kódà ọlọ́ àmọ́ ìfìtọ́ ẹlòmíì láṣìírí ó láǹfààní àti dìde ò ní dìde yóò máa dọ́gbọ́n bí bá ti ń dọ́gbọ́n náà lè yóò gba rẹ̀ mọ́ lọ́nà míì ẹ dákun tí wọ́n bá ní àmọ́ mùsùlùmára wọn ò ní pé ká má dìde ń bi àwà ká dìde ká jọ ká dákun bákan náà wàlùkọ́ì èèbì kí ọmọ mú èèbì mọ́ra kọ́ máa dá ìbì padà ìbì títí ń bọ̀ ó ti kúrò lára ọ̀rẹ́ dí òun ní gbé mi wọn pé kí ah, mo tó pàjẹ́ eh, mo tó pàjẹ́ àì máa pàṣínṣin jẹ o òun náà máa ń fà rẹ̀ wọnà òun kéèyàn kọ̀kọ̀ mọ́ sùn wọnà òun kọ́dà rárá tí máa ba àwọn dókítà lẹ́rù jù ni wọ́n gbé àwọn sọ́sítù wọn rí pé wọ́n kọ́kọ́ sọ pé gbòǹtì orí ń fọ wẹ́n orí tù mú wẹ́n kí ló tún ṣe ah, ṣùgbọ́n kọ́dà ó ti sùn ní ìsìn tí ń lọ bí ah! wọ́n ó ti mójútó lójú ẹsẹ̀ ni wàlíjó ebi kí n pè ara mi gbé mo lè ṣe kéèyàn máa fi fi panú ààrẹ tí máa ń fà ní agbára wàlẹ̀ atash bẹ́ẹ̀ kan náà kéèyàn máa fi òǹgbẹ́gbẹ́ra rẹ̀ kó mi téèyàn máa mu kó máa kéré àwọn àfáà wa ni wàkúlù wáṣídì mìnàhádìlà àṣàrọ̀ ọ̀kọ̀ọ̀kan nù nǹkan mẹ́wàá tá a kà á lẹ́yìn yújíbù dáán habusuhu kéèyàn máa pa á mára pé ara mi gbé mo lè ṣe mo lè gbogbo ẹ̀ pátá ọmọ ń fa àárẹ̀ sára ni ṣùgbọ́n ó ku ẹ̀rí kan tó yẹ ká mú wá nípa tá a pín usulu mu'alajat ilmarod tá a pín mẹ́ta a ní hifdu siha ká sọ àlàáfíà rẹ ni wàlìṣímíyà ánìlìmúdíyà ká sọ ara kúrò tí ó ní ara la wasifrog ilmawad ilfafida àwọn tó sì bàjẹ́ lára ká wá bí ó ṣe bóde àìmú ẹ̀rí ti ṣínú yàwá ẹ̀rí ìwánu àyà ìlúwùdù tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ suratul Maida yìí pé wa in kuntum marda aw ala safarin aw jaa ahadun minkum minal gha'ita aw lamastumun nisaa falam tajidu ma'an fatayammamu sa'idan tayyiba anọ́sọ̀ sálá ní pé ẹni tí bá ń sàrẹ̀ nù yín tí ò lè lomi kó lo èèpẹ̀ torí kíni ṣùgbìyàtàn láti bá a fi sọ kíni o láti sọ ayùsíbà jásádàwù máyù òbíhì kọ́mọ̀ jẹ́ pé tí ó ní ara rẹ̀ la yóò padà wá ṣẹlẹ̀ sí eléyìí awo ìmọ̀bọ́lọ̀ ṣe bá ní kó gbogbo ti ìmọ̀ jẹ́ ìpìlẹ̀ ànsá rẹ̀ bó ṣe kójọ nínú alukur'an àwa ń bọ̀ síbi tí à ń bọ̀ àfíbù ànábàwí yìí àwọn ètò ìlera kì í tọ́jẹ́ pé ànábì lọ sọ. sallallahu alayhi wa ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ bí nǹkan kan fún wa kí ni tí ó bì ó ní béèrè pé alikani rasulullahi sallallahu alaihi wasallam tọ́bi ibà sí ànábì ṣe dókítà ni sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam kì í ṣe dókítà tá a bá ní èsè dókítà tó sì dá sí àwọn nǹkan kọ̀ọ̀kan tá a wá rí i pé nǹkan yẹn yóò padà wà á máa jẹ́ àǹfààní fún tolórí tẹlẹ́mù wa kí ni nǹkan wọn tó bí fún wa náà padà nínú àǹfààní tí ẹ bá wá ní àfíbù ànábáwí kí la mí pẹ̀lú ẹ̀ àwọn àfààní oní definition wọ́n ní ilmu tibbi nábáwí wọ́n ní ó wà ilmun bashithun àni tibbi alladhi warada fil ahadith nabawiyyati mimma dawa bihi al-marda ìmàkánni tó ní bá ṣe pẹ̀lú gbogbo tó jẹ́ pé ànábì lọ sọ tó sì wà kùsìn máa ń tọ́jú aláàárẹ̀ ṣùgbọ́n ìran ìwòsàn yìí àwọn àfáà ní gbogbo alamọ̀ pé mọ̀tàyà kọ́nù náfúrì kò sí èméjì ń bi àǹfààní rẹ̀ wípé yóò ṣe ara láǹfààní torí ìkíni lè ànábì yà sallallahu alaihi wasallam torí ànábì tó sọ yìí innama yasifuhu an wahyin ó ń ṣàlàyé àwọn nǹkan yẹn fún wa ó ròyìn àwọn nǹkan yẹn fún wa pẹ̀lú mìsí ọlọ́ni id lam yu'raf anihu sallallahu alaihi wasallam annahu kana tabiban ibi àbọ̀nù torí wípé àmà ànábì ma ìjẹ́ dókítà láàfin ìjàhìlíyà tí kọ̀ lọ kọ́ nípa mẹ́sìn ṣáájú kó tó di ànábì wà láàfin ìsìláàmì nígbà ọlọ́sì sọ di ànábì náà kò tún lọ rè kọ́ nípa mẹ́sìn pé ànábì máa máa jókòó àbọ̀wáwà àsìkò kan kí làwọn ẹ̀rí wa tá a fi mọ̀ bẹ́ẹ̀ amọ̀ ní sọ̀sọ́là mo ṣe jẹ́ ọlọ́kàn kẹ̀tó fún umay àkọ́kọ́ sáàdù bùnú ìbádà radiyallahu ta'ala nàrọ̀ usiba fil khandak nígbà tó rí wípé àwọn ọ̀tàǹkógun bọ̀ láti wọ Madina tí àdébí sàrásàràm ti ń gbẹ́ kòtò láti lè bá àfi lé àwọn ọ̀tà sẹ́yìn níbi tó túkù tí wọ́n tó lè gbà wọ Madina wọ́n padà ta sadubunu rubada wọ́n padà ta sadubunu muad wọ́n padà ta ní ọfà ní iwájú nígbà wọn máa wò àdébí wọn máa gbébọn mọ́sálásí ànábì wa ni wọn ọwọ́ aránṣẹ́ lọ sí ọ̀dọ̀ sọ̀hábíyà kan wọ́n ń pè ní rọ̀fídà ànábì ní kọ́ máa tọ́jú rẹ̀ àwọn àfáà níbi tí ànábì nífẹ̀ẹ́ wúmọ̀ rẹ̀ dé kò lè jó gangan ni ó jẹ́ dókítà yóò tún wá ti ẹlòmíì bẹ́ẹ̀ òun èé ti ẹ̀ wẹ́yìn tí nǹkan bá ti di nǹkan tí Allah subhanahu wa ta'ala ó dé ní. bákan náà tá a bá wo kíso sádùbùn àbí wàkọ́s sádùbùn àbí wàkọ́s ẹnìkan ni tọ́jọ́ wípé ó ní asma ìntàlétú sínú kánà rajulan mufidan kí wọ́n pèèyàn lè mú fídù onímọ́ni òsínbà fi fò áàdì ẹjọ́ ọmọ mi. oṣù ọlọ́ni ni sádùn níyẹn ọya wa ma lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni kan tó jẹ́ dókítà wọ́n ń pè ní harifu ibùnú kalida ọ̀dọ̀ rẹ̀ oníkọ́ lọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹni yìí sí sí mẹ́dínà anábì ò lè wá wà gbogbo àwọn nǹkan tí fi alájà ẹni ìtàn lódìdí kan pa ìjẹ́ dókítà ilé tàbí Islam bákan náà tá a wo ìtàn ọkùnrin kan tọ́jọ́ wípé ùsíbà wọ́n ta ní nǹkan lọ́fà lógún tọ́gùnlọ́kọ̀ ni fàtàkọ́nà ìjẹ́rẹ̀ dípò kí ojú ọgbẹ́ yìí kó ti ẹ̀jẹ̀ bóde kó lè san lọ́ba dìmínú lára ní ọkùnrin yìí oṣìṣẹ́ ọlọ́run wa ni kí wọ́n ránṣẹ́ sí àwọn èèyàn méjì tí wọ́n mọ̀ sí ẹ̀jẹ̀ dókítà mímbà ni animar nígbà tó bẹ jẹ́ dìde ní tábìlì kọ̀ọ̀kan bí ẹni wípé ayélujára àtọ́bù ta ló mọ̀ ń pa ètò ìlera jù nínú ẹ̀ méjèèjì kẹ́gbọ́n sọ sàlám ọjẹ́ tọ̀ bí ibù hàn gẹ́gẹ́ bá a ṣe sọ yìí òun náà nìbà máa tà wá la àwọn àlámẹ́rin látòkè délẹ̀ bákan náà ìyàwó Aisha náà gẹ́gẹ́ bí atharu urwa ọ̀nà bí ìyàwó Aisha wípé inni ajiduki alimatan bi tib famin ayin mo rí pé ọmọ pọ̀ nípa nǹkan ètò ìlera ọ̀nà wo lọ gbà tí wọ́n bá ní pa ìgbésí ayé àwọn lábáwá ìta wọn oríkì wọn tó ọba mọ̀ kò lè yà lẹ́nu tó kún ọ̀pọ̀ bàbá rẹ̀ kò tó mọ̀ tó. bákan náà kápẹ́ ń sọ̀rọ̀ nípa nkankan àtàlọ́gbọ̀rọ̀ mọ̀ tó ọ ebi inú ilé ṣẹ̀ríà gan ni ẹ̀ ń gbé ṣùgbọ́n ń bo lẹ́tí lọ sùkúù mẹ́sìn eléyìí tí nǹkan bá ṣe ẹ̀mú nǹkan bá ẹ̀mú nǹkan báyìí ni à ó ń rí bẹ́ẹ̀ wípé lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ìgbà nígbà fi ayé lẹ̀ lásìkò bọ̀ ọ ń pọ̀ lẹ́ntì máa ń sàárẹ̀ fàkánàtì àti báwùlà arab wàlà ajam bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ nú àwọn dókítà lárúbáwá tàbí tàn tí ìsìn lárúbáwá náà yẹn àtúnà làhù wọn máa ń wá tí wọn máa ń ròyìn àwọn kan kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe nǹkan báyìí tí wọ́n ti ṣe nǹkan báyìí yóò tún sáǹfààní o fata alamtu dhalik ibẹ̀ ni èmi náà ní ìsìnbáṣe ibẹ̀ mo ti mú gbogbo àwọn nǹkan yìí ni mo ti mà nípa nípa wọn àwa ń bọ̀ tá a bá wá sọ wípé ànábìyèsè dókítà arínú àwọn èèyàn tí a ní gbogbo ntànà bí sọ̀ngbà náà nígbà tẹ̀sí ní kèsì olókìtà ìnàmẹ̀jẹ̀rọ fi wasfihi alàádàtì arab ajẹ́ pé gbogbo ntànà bí sàlàyé ń pa ọ̀rọ̀ ìwòsàn ìṣesí lárúbáwá àti ntìrábáwá mọ̀ ngbà náà òun ni ànábì fi ṣe àlàyé irú àwọn ọ̀rọ̀ báyìí àfa àwa Khuttabi tá a bá wọnú irú ọ̀rọ̀ yìí a wípé ọ̀njọ́mọ́rú àǹkan tí àfa àwa Khuttabi tí wọ́n sọ wọ́n ní àtìbù náà àìní ìntà ń pè ní ètò ìwòsàn méjì ló pín sí tíbùlù yonan ìkan bẹ tọ́jà tàwọn yonan wọ́n wà kìyàsí yòn ó ní ká máa fi nǹkan wé nǹkan òní tí ẹ bá lọ wo gbogbo tó ní bá ti pẹ̀lú mẹ́sìn àwọn yonan ká fi nǹkan wé nǹkan ni eléyìí yóò bèlè mu eléyìí yóò lọ pẹ̀lú eléyìí ojú kan nu ní ìpín kejì wà tíbùlù arab wal hind òun ní ètò ìlera tí àwọn india máa ń ṣe àti àwọn lárúbáwá wàhùwà tàjàrúbì òun sì jẹ́ dánwò kíbíyà tóbíyà ọ̀kẹ́rẹ́ wàkánà akthar ma yasif nàfṣà sálám liman kana alilan ajẹ́pẹ́ àpọ̀lọpọ̀ ntí ànábì tí ń sàlàyé fẹ́ ń bájá láàárẹ̀ lásìkò tiẹ̀ ń sọ ń gbà náà alátọ̀rí kọ́ ti tibbil arab lórí ojú ọ̀nà tí àwọn alábàgbà máa tọ́jú aláàárẹ̀ ni wàmínú máa yẹ kúnnù mímà tọ́lá àlẹ́ ìbìlẹ̀ wáhì ṣùgbọ́n alẹ́pẹ́ méjì wọ́n lọ́nà wo ká pé ọkọ̀ kan náà lọ́dọ̀ lábá pẹ̀lú tó náà tẹ́tí kọ́ pẹ̀lú ṣèṣì ọ̀dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì àṣìlẹ̀ pé ntọ́lọ́run bá fi hàn nínú wáàyí ni. àwọn àfáà ni ẹ̀jẹ̀ akíyàrò tí àfáà wà kòtọ́ bí sọ̀kalẹ̀ tá a bá wò dáadáa anabi sallallahu alayhi wa sallama a rí pé apá kan tó wá látọ̀dọ̀ rẹ̀ tá a bá ní mímọ̀ òrùsìn arab lára ń tí lábánà àjogúnlọ́dọ̀ àwọn tó lọ ṣáájú wọn tá a bá tó wá ní apá kan náà lára ní tọ́lọ̀ ń fìmọ̀ pẹ̀lú wáyé ni ṣùgbọ́n ẹja lọ rè má wí pé innal amra fi haqiqatihi alámárì gangan ní pàtó la yakhruju an an yakuna fi nihayati sunnata min sallam nígbẹ̀yìn gbẹ̀yìn ńgbà tẹ́sí ti dé sunna nàbí ni ọmọ ẹjẹ́ báwọn fa inna idha wasafa shay'an min ilajati al-arab tàbí bá lọ rè ìròyìn kankan tó wá ni máa fi nǹkan yẹn tọ́jú àwọn èèyàn wọn tẹ́lẹ̀ fàhádà àdẹ̀línú àlàsì àti ajẹ́ wípé tí lárúbáwá bá tiẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tọ́jẹ́ wípé wọ́n kàn ń rò ó ni rírò ti kú òbáwọn ajẹ́pàdé bíi stamp ẹnu. fàyàkùjù bìdálíkà nǹkan ní mìntíbìlì arab bíi ìkànnì sàlásálám yóò wà kú ò padà bá ń pẹ́ à ìtọ́jú táwọn lárúbáwá máa ṣe tẹ́lẹ̀ ni yóò kú òbá tánàbí ti kánìtì tàtà àtọ́wù tábánilọ́bá ní tí kọ́kọ́ síwájú ànàbí láyáni annahu sallallahu alaihi wasallam ìtàbáàhù lèmùjárọ̀dì tà àfihìm là annabi ọ̀sọ́ ń tiẹ̀ nítorí pé lábá torí tiẹ̀ ń ṣe ìní fi ń ṣe fàkọ̀tàrọ̀kà wàdàmà àsùnàtà mi màkánù yàtà àrùnàhù mi pébìhìm ẹ báyìí mẹ́yẹ ní nǹkan tánàbí bú tánàbí sì fi ẹnu àtẹ̀kàn nínú tí àlábọ̀ máa ṣe ẹ̀yìn tánàbí bá ti ṣe wáàyí ti báàkì ẹ̀ tó bá tiẹ̀ wà lọ́rọ̀ ẹjọ́ nǹkan kan náà tí àwọn bá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ wípé àwọn ni wọ́n sàǹfààní pé iyèméjì yóò sì mọ́fà wọn. salawatu rabbihi wa salamuhu alayhi torí ẹ̀ anúṣà sálàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lànà bíi fẹnubà tó sì padà bú wọn lápẹẹrẹ bíi ká máa fi ọ̀pọ̀lọ sóògùn ká máa lápẹẹrẹ bíi ká máa fi ọ̀pọ̀lọ ṣe nǹkan ìwòsàn máa fọ̀pọ̀lọ kí àgbo ó ti wá nínú súnmọ́nà àbí Dawud anúṣà sálàmù rí ọkùnrin kan tó jẹ́ dókítà àdébí ìwádìí ọ̀pọ̀lọ̀ lọ́wọ́ rẹ̀ èwo lẹ́nu fẹ́lẹ́ ṣe à ọ̀nà máa fi kún ìwòsàn kan àbí à fa iná ọ̀dà òun wà lẹ́yìn sàbí dàwa ìn àdébí ní sọ̀rọ̀ tó ń wòye ó ń gán fún rẹ̀ àrùn ló ń gán bó ṣe wà ń kèé ṣe ìwòsàn o lọ́pọ̀ tó jẹ́ pé tí wọ́n bá sá ọ̀pọ̀lọ̀ lọ́gbẹ́ omi tí máa ń jẹ́ lára rẹ̀ kéèyàn sára fún o. ẹ̀yí la bàbá wa ń pè kòkòrò ẹ̀yí ní dàbò yẹn. ẹ̀yí hmm kódà ó tún lè padà di èèlà alápáàdì. ọlọ́run ọkẹ yín bàbá. kò sí ní tí ò lè dì. àwọn onímọ̀ọ́dé òní wọ́n ní kinní kan glide poisonous ǹbẹ̀ ló ń bí omi arọ̀pọ̀ lọ. sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. a jẹ́ pé ọ̀rọ̀ tó ń wọ́n sọ jáde lẹ́nu tí wọ́n bá ti irú eléyìí ní ìsìn wọ́n máa fi kún nǹkan ìwòsàn ara wọn tẹ́lẹ̀ ànábì ló ní wọ́n yọ kúrò wípé ó ń gán àárẹ̀ ńlò náà èyí ìjẹ́ àmọ̀ wípé èyí jẹ èyí ò òun ló bí gbogbo tó bá ní bá ṣe pẹ̀lú wòsàn tó wá látọpọlọ àwọn èèyàn tí èyí ṣe tèmi tó lọ́n bá ní ká nàbí kanú àwọn ànàbí rẹ̀ kọ́ sọ́ọ́ta ìyẹn lè tí ń láti sánmà èyàn lè tí ń máàkì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lára àwọn nǹkan táwọn nàbí bú nínú nǹkan táwọn rábà máa ti tẹ́lẹ̀ kàrúkọ àṣìríkíyà kéèyàn máa pọ̀fọ̀ wàtàdáwí indal kuhan kéèyàn máa lọ sọ wípé àwọn àwọn ta sọmọdúgbẹ́díẹ àwọn alágbígba ọ̀dọ̀ wọn làwọn máa kó àlámẹ́rì lọ àwọn máa bó yanjú àlámẹ́rì kó wà sásùn àwọn àsọ pé ìgbà tó bá kọ́kọ́ ṣe ń dàjí ó fi pa ara rẹ níta bá wá fọ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ wàá fi wẹ gbogbo àwọn gáyẹn dànù kó la àtúnṣe àwọn nǹkan míì bó ṣe wà yìí o jẹ nǹkan kan tó bá jọ mẹ́rin fún bí ọjọ́ méje alágbà jẹ so bákan náà o sì gbọ́dọ̀ jẹ nǹkan tó bá níyọ̀ lẹ́yìn ìgbà tó bá parí lẹ́yìn bẹ̀rẹ̀ ogójọ́ padà tó yẹ pé ọjọ́ tí ó bá wá lẹ́yọ kan lógójọ́ yẹn àáyán ni ló fi parí rẹ̀ so gbogbo nǹkan tí ń sọ yìí yọ wà lọ wà dágúrì dágúrù oníkéèyàn máa kì kan bọ̀ kan àti àwọn tí wọ́n máa ń kì nǹkan bọ̀nú ara wọn gbogbo òṣè sí ìlànà bí náà bá lọ́dọ̀ rárá ó sì bá ní fọ́ pẹ̀lú èntọ́ dá sí nínú ètò ìlera jẹ̀mọ́ kí ni samri nǹkan tá a fẹ́ fà jáde ní ògbóǹtà ń sọ́ bọ̀ látòní àṣìṣe pé هذا من جهة ومن جهة أخرى فمحال أن يسرى صلى الله عليه وسلم شيئا بغير علم والله إيواني النبي يقول له كيف قوى ذلك أوكا جيسي ناني لا لا لا لا النبي يقول له كيف وقد علم من شريعة الغراء أن من تطبب ولم يعرف منه طب فهو ضامن بولا النبي يقول وما جيسي سون كان àfi tọ́lọ̀ bá ní ọ sọ ṣe bá nàbí náà lọ sọ fún wa wípé mọ́ńtà tó bábà ẹ̀ ń bá sáyà gbangba tó lò lè wọ aláàárẹ̀ pápápá lọ́ba mélèé mélèé nígbà tá láàrin ó gbé mi ló ń bá gba bẹ̀ kírọ́ọ̀sì bọ́dà kése bọ́dà kútọ́nu sí nàìjíríà o ọgbà bọ̀bẹ̀ sálùkì àmàna wàlà mi yóò rọ̀ fún mi ní pípọ̀n tó sì jẹ́ pé àwọn èèyàn wá lọ síwádìí wípé ṣé ọmọ ń pa nǹkan ètò ìlera tẹ́lẹ̀ wọ́n ní àkọ́yà wà náà lẹ́nu o ilé tó tiẹ̀ sọ wípé òun ti máa sọ fọ́ọ̀rẹ́ tẹ́lẹ̀ pé à ọ̀rọ̀ bó ṣe ń pariwo pé ọ̀sáfẹ́ gun fẹ́ǹsà ní ọdún yìí ọ̀fẹ́ gun fẹ́ǹsà ní ọdún yìí àti ibi tọ́rọ̀ ẹ̀wọ̀n bàdé ni káàkiri wá tún tí wọ́n fi mọ̀ wípé kọ̀ mọ́ ń pa tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò yọ sanwó ẹ̀mí ẹni ẹlẹ́ni padà o kápẹ́ ní tó sì bàjẹ́ lára ń tàn ní tí ò ní ṣiṣẹ́ mọ́ ni bóyá kábí ń tàn ọ̀ma lè mọ́ bí ó ṣe mú ogun tán lélẹ́yìn ọ̀bá di wípé abẹ́ ń sùn yọ san odidi díà abẹ́ lọ́lọ́gùn tán ni ọ̀bá gbọ́ràn mọ́ yọ san odidi díà lélẹ́yìn ológun tó fún tán ni ọ̀bá rí nàmọ́ yọ san odidi díà eléyìn ológun tán gbogbo orun ara rẹ̀ bá ń re yọ san àwọn yọ tó nítumọ̀ ológun tán bí kúrò ti jáde látara rẹ̀ nìyẹn eléyìí ó ń jẹ́ àmọ̀ wípé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba wa tì í àwọn dáadáa pípọ̀ sí ẹnu ànábì kan sọ fún wa tí ó ní ìbáṣe pẹ̀lú ètò ìlera a jẹ́ pé eléyìí òun náà tó ń jẹ́ àmọ̀ wípé ẹni tí ọ̀lọ́ school of medicine sátìkú tó di ànábì kọ̀lọ́ school of medicine nígbà tó di ànábì tán ìǹtọ́ bá dá sínú ètò ìlera ẹni tó ní gbogbo nǹkan ló ọ̀sọ́ ohun ọ̀wà níyèméjì ná insha rahman orí báyìí náà látò wà eléyìí ni bí ọ̀rọ̀ gàtọ́kàn ra wá tó jẹ́ bí ọ̀rọ̀ tí àfa wa dábì sọ nígbà tí wọ́n ń ròyìn ọ̀kan nínú àwọn tó ha nǹkan púpọ̀ níjọ rí nínú àwọn àfa ṣùgbọ́n ní ọ̀rọ̀ táwọn àfa sọ lóyìn ọ̀rọ̀ tí n bá sọ̀tàn ìtàn o anna umaridọ ààrẹ ń ṣe fàkàlà ti bá ya tẹlifóònù ilé yìí bẹ́ẹ̀ lóríṣiríṣi ìran àwọn dókítà ní àwọn ń bẹ̀ wò fàlámà àyáwò àmọ́rọ́ nígbà tó rí pé gbogbo nǹkan tí wọ́n ń fún yìí kò sí láǹfààní akọ̀dà ní asal wa shauniz báyìí lọ́lọ́rì mú asal kí láti pẹ́ ní shawniz òun náà ní habatul baraka oró habatul baraka kọ́ lọ lọ́ba yìí mọ́ yìí kí ló lò sí fazadat ṣùmá ní ibà rẹ̀ àbò lọ́wà tẹ́lẹ̀ ni bàbá chéjì lọ́ba dakọ̀ ọba ah! fàdákọ̀lù àlè làwọn yorùbá tó wá kí wọ́n kí wọ́n wà yẹ̀rtẹ́ìd bẹ́ẹ̀ ni gbọ́n burú mọ́lẹ̀ wọ̀yẹ̀kú bí ẹ ṣe ń bá sọ nígbà nígbà kí aláṣọ àmúyọ́yà biabi anta ya rasulallah anabi anabi ah ma kana aqall basaruk bitib ah anabi ọba sì máa dà sí ọ̀rọ̀ ìlera ọ máa ń pọ̀ ọ̀rọ̀ ìlera o ah èmi mo lọ rè mọ́ yín ní ìsìn mọ́ abáṣe olè barọ́kà ibà tó ti pọ̀ sí o àfa àwàdábí ni ẹ̀jẹ̀ akílẹ̀ ilé hada mizah eléyìí àwàdà lọ jẹ́ látọ̀dọ̀ àfáì nítorí pé láyé jùzùmọ́ àṣẹyìn nìkọ́lì kọ̀ bá mu pẹ̀lú ẹni tọ́lọ̀ wọn bá fi ṣe olórí gbogbo ẹ̀dá pátápátá tọ́jà ní sọ̀rọ̀ sálám tó tún jẹ́ pé ó ní ẹni tó tún mọ̀ ń pa tó ní bá ṣe pẹ̀lú ètò ìlera tèǹtọ́wátọ̀dọ̀ ọlọ́run ọba òun lẹ́ni tó tún mọ̀ ń pa rẹ̀ bó o ní ó ṣe wá wá látọ̀dọ̀rú rẹ̀ kẹ́nìkan sọ báyìí sí lẹ́yìn sọ wípé ọlọ́run ọba sọ àárẹ̀ kẹka lẹ̀ rí sọ ìwòsàn rẹ̀ tẹ̀lé inú ọ̀tọ́rọ̀ sì fi mà ànábì bẹ́ńbẹ́ ní àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn àfa wa ní excuse méjì lọ lórí eléyìí fún àfa yìí tọ́ra wà náà lè eléyìí káka nù tíà wọ́n ní làálà rọ̀jò ó ti kọjá pé ọkùnrin kọ́lá adìl kẹlẹ́mọ̀mọ̀lẹ̀ hujir èyí tó di ọmọ wípé ujúrù ni pé tí ó di pé àìsùn bá ti pọ̀ jù tó wá fọ́ báyàn èyí a máa wí kàtàkàtà fi hálà ti gọlábà rí ìdá bóyá ń gbà torí wípé gbígbọ̀n yẹn mọ́ ní tí ààrẹ ti fọ́ bà nípa àìsàn tó ti wá ń ṣèkì ọpọlọ olómú àfàsàn tí ń sọ bákan náà fama wà á máa yẹ kúrò táàmù tá àfàsàn tí ń sọ gan bóyá ń gbàtà rẹ̀ yàtọ̀ gan wọ́n lọ sọ nǹkan báyìí olóhùn ọmọ pò ń sọ áò tàbí làálàó bóyá ó ti ẹ̀mọ̀ pò ń sọ ṣùgbọ́n ọ sọ out of frustration làálàó tábà mí ni à bóyá ó ti padà tù bá ń bẹ̀ padà wallahu ya'fu anhu a sì ń bẹ lọ́run kó ti bá ní foríjì irú ẹni àníbísọ̀ àṣálàm ó lẹ́ni tọ́jẹ́ pé ntọ́ bá ti dá sí nínú ètò ìlera kò sí méjì ń bẹ bí àwọn onímọ̀ rahman آتما تسواجو لا عملي تبعد نيولا إن كان في البقية هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آه تو أولم بني سما فواني سولوري قول لا إله إلا الله إلي ني تتي أنبو تي أقولي رنجة reviving the ummah half hour ìtanijí fún àlùmọ́ ọlọ́gbọ̀n ṣẹ́jú tí àwọn ọmọ ya wa kan ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti Ìjẹ̀bú Òde kọ́lọ́mbà ní sanwó ní ẹ̀san olóore. nínú ilé agbóhùnsáfẹ́fẹ́ ń bí báyìí àwọn tí wọ́n kọ́ ọ̀rìn pẹ̀lú àwọn àfáà wa inú wọn láti rí Ustaz Abdulrazak arúgbó sunna inú wọn láti rí Ustaz Aminullah orí ẹkùn àfáà wa Muhammad al ibn Sheikh bákan náà àfáà wa Bashir Abdulkarim arójẹbẹ àfáà Yusuf Balógun atọ́kùn ètò ni Ismail Musa ẹrú àlà títí ọ̀la asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatuhu.